good. Not this pregnancy. Mo dẹ̀ mọ̀ pé lẹ́nu òṣèlú. Ṣó eré líle ní ṣíṣe. Kó má bàa Ah, Kí ni ìtumọ̀ gbogbo eléyìí? Mommy, ó ṣe ṣe kó jọ bí eré lójú yàn. But I'm damn serious. I'm going to terminate this pregnancy. Why? Why? because I love him. I don't want him to die. Oh, sí mi. ọmọ mi ọmọ mi gíláàsì mi ọmọ mi gíláàsì mi ọmọ mi ní gíláàsì tí mo fi ń wojú tí mo fi ń wojú ọmọ mi ní gíláàsì tí mo fi ń ríran káyé mọ̀gbàgì. gíláàsì tí mo fi ń ríran. Mami ni gilasi. mi káyé máa fọ́ gíláàsì mi. mo mọ̀ pé ó máa ṣẹlẹ̀ sí mi ṣebí mi ò mọ̀ máa ṣẹlẹ̀ sí mi ó dẹ̀ ti ṣẹlẹ̀ nìyẹn kí ni kí n ṣe sí. ẹ lọ ṣe mí. ṣẹṣẹ ṣe ni ẹ lọ bọ́ ṣe ń ṣe. wo lọ ṣe wo wo wo ìwọ ń tiẹ̀ nítorí wọn máa ṣe bí arìndínní. mo wáyé wá bọ̀ ní tiẹ̀ yín ò kàn mí ṣé advice tó ń fún nìyẹn kọ́kọ́ fọyín sílẹ̀ tí o bá ti pólí ti ẹgbẹ́ ti dàrú tó bá dijọ́ kò mọ kí ló máa sọ wà á pèrò wá wà á sọ pé àbúrò ẹ ìkejì ẹ ó bímọ fún ẹ̀gbọ́n ẹ tí o bá ti pólí ẹgbẹ́ ti dàrú ṣé kò yẹ kó àgbọ̀lẹ̀ kókó lọ ọdún. ẹ bá ti lọ kẹyẹ pariwo wèrè jọ. èmi mò ń pariwo wèrè. ẹ̀yin tẹ ti tẹ lọ́wọ́ mi ẹ mọ kọkọ mo bá ti fẹ́ pa yín. tí mo ṣe mí kò sẹ́ni tó yẹ bó ti ń ṣe mí kò sẹ́ni tó mọ̀ ọ̀rọ̀ ìfẹ́ o bí àdánwò ni afárá ló fi sáyé mi ìfẹ́ tí ó là bá wọn òun ló ní sí mi ìfẹ́ mi sí ẹ kò ló ń kà rárá ó dúró ṣinṣin títí dọjọ́ alẹ́. ẹyẹlé onílé jẹ kọ́bọ́ nílé mu ẹyẹlé ó dìgbà ìṣòro. wa ti di fẹ́ ìfẹ́ wa ti di fẹ́. ó di ìfẹ́ lẹ́lẹ́. kíkẹ́ kí ló dé tó ń ṣe báyìí? kí ló ń ṣe tí màá máa bá ẹ sọ̀rọ̀ o tiẹ̀ fún mi ní fèsì o ṣe bíi pé èèyàn ló ń dúró wájú ẹ. kíkẹ́ every time tí mo bá ti ń bá ẹ sọ̀rọ̀ pé kò tiẹ̀ jẹ́ ká jọ jáde wàá máa fọ́ọ̀mù busy busy fún mi all the time kí ló ń ṣẹlẹ̀ kíkẹ́. bọ̀sùn ló ń bẹ̀ sọ̀rọ̀ náà ká tó o bá mọ̀ mí ni tó o bá mọ bọ̀sùn tó ń bẹ̀ sọ̀rọ̀ o ò ní máa ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí o ẹ kó tiẹ̀ fún mi ní time kó tiẹ̀ mọ́rú èèyàn tí mo jẹ́ kó tiẹ̀ jẹ́ kí n fi ayé hàn ẹ́ kó gbádùn ayé kíwọ náà tiẹ̀ mọ̀ pé ah, so àwọn ayé tẹ̀ ń jẹ lérí ayín yìí kò ń ṣe ayé rárá. o lówó mi lọ́wọ́ náà. èmi bọ̀sùn. ẹ náà. Kíkẹ́ you are just seeing me you don't know me. o o kò mọ̀ mí lérèfé ni o ò mọrú èèyàn tí bọ̀sùn jẹ́ hmm. ṣoré mi tó ń wò yìí ó lè máa wò pé mi ní nǹkan lọ́wọ́ o ha but irú life tí mo lè gbé ẹ ṣe hmm. mi rò pé èèyàn kankan ti gbé ẹ ṣe irú màá jẹ́ kó o jẹ ayé foreign nínú lókà lẹ́yìn tó bá jẹ ayé lókà tán ṣó mọ̀ àwọn ayé lókà kan dùn lẹ́yìn tó bá jẹ ayé lókà tán màá tún wá jẹ́ kó o jẹ ayé foreign nínú lókà o gbọ́rú ẹ̀ rí. mi ò gbọ́ rí. ẹ ẹ mọ̀ so má wọ́ọ̀rì kíkẹ́ wọ́n kò jẹ́ ká tìbí pẹlẹbẹ mọ́lẹ̀ jẹ. ìwọ tẹsẹ̀ mi. ẹsẹ̀ tèmi mi. ṣé o rí pẹ́sẹ̀ ń ṣèkì. no ṣé o rò pé lásán làwọn èèyàn ń pe bọ̀súnbọ́là bola o ò mọ mo bọ́là yẹn. fún mi ní nọ́mbà ẹ fún mi ní nọ́mbà ẹ. ó ma show ọ̀fun ẹ ló máa sọ fún mi. ẹsẹ̀ tèmi mi. just give me your number. máa pè ẹ́ títí role. Hmm. ibi tí n bá wà wá mi máa máa ṣe fàájì fún ẹ pa irú fàájì tó ṣe láyé yìí ni máa ṣe fàájì lókà fún ẹ máa tún ṣe ti fọ́rìn fún ẹ nínú lókà o gbọ́rú ẹ̀ rí. èmi ti gbọ́ ẹ ṣe bá ti fi sí ìrọ̀lẹ́. ẹ máa pè ẹ. ẹ kò sí wàhálà a máa expect call ẹ mo fẹ́ máa lọ. kíkẹ́ kò yọ ọ̀gẹ̀. ọ̀gẹ̀ kì í ọ̀gẹ̀ nígbà ò gbà o. bọ̀ súnmọ́ àná. wo dàbọ̀ jàre. kíkẹ́ kí ló ṣẹlẹ̀ pa. ó pọ̀ síbẹ̀. oh serious. yé ọjà bá a. stop darling. stop what. stop now. kí ló ń ṣe ẹ. ó dẹ̀ ní sùúrù báwo ló ṣe máa ṣe báyìí ọkọ̀ ṣáà ń gbọ̀n ni. anxiety yẹn ti wà ń bẹ̀ mi ì ní sùúrù ọkàn mọ́ ah, baby down. Oh, mo ti bu ẹ o ah. tó máa lo rọ́bà náà. What do you mean? Oh, ìwọ náà wà nù sẹ́ẹ̀tì àwọn tó máa ń pariwo lo rọ́bà lo rọ́bà èmi ò ráàyè yẹn o èmi o hmm. ìfẹ́ tí mo ní sẹ́ I love you so much so ìfẹ́ yẹn ni mo fẹ́ fi bá ẹ lò pọ̀ hmm. and nǹkan tí màá ṣe tí mi ì ní gbádùn mi ì ní ṣe màá gbà sọ́tún màá gbà sósì màá rìn bọ́lẹ̀ màá tẹ̀ mọ́lẹ̀ dáadáa oh, ìgbà yẹn ló lè enjoy yẹ tí wàá feel impact yẹn ṣó mọ̀ àwọ̀sáwọ̀ flesh to flesh jẹ́ ká gbádùn ara wa. o ìwọ ló mọ̀ mo ṣáà sọ fún ẹ mo sọ fún ẹ sí i o. mi ìlò rọ́bà mi ìlò rọ́bà. mo ti bu ẹ mo ti bu ẹ. stop ah, ah, dúró náà ah, kí ló máa ń ṣe báyìí náà ó dẹ̀ dúró. kí ló ń ṣe náà mm. what again báyìí náà. o kò ṣáà ń rush yẹn. what do you want again. Uh, oh, day off lighting. Is that what you want? It's not màmá gbé fájá oúnjẹ tó tọ́ sí ẹ màmá gbé fájá jẹ oúnjẹ tó tọ́ sí ẹ o màmá gbé fájá oúnjẹ tó tọ́ sí ẹ màmá gbé oh, fájá jẹ lọ́jọ́ jẹ́sí àwọn ọmọ kékeré wọn ìwà ìbàjẹ́ mo ní lọ́jọ́ jọ́sí àwọn àgbàlagbà wọ̀nyí hùwà ìbàjẹ́ o. ẹ má bà é jẹ́ ẹ má bà é jẹ́ àtọmọdé àti àgbà yín ẹ má dorí ayé kodò ẹ má dorí ayé kodò ìwà pálapàla lẹ́hùn ìwà tí ó bójú mu lẹ́hùn ìwà tá a mọ̀ ò gbọ́dọ̀ dé bá lọ́wọ́ yín ohun tí ò dáa lẹ́ fi yàn ó ti lóyún. Ah, Doctor, I'm not happy to hear this. Inú mi ò dùn rárá. Ah. Ṣé ìwà àti Bọ̀sún ṣì ń ríra ni? Eh, èmi àti Bọ̀sún ṣì máa ń ríra lẹ́ẹ̀kọ̀ọ̀kan bọ̀ kò sí nǹkan kan bẹ́yìn láàrin wa mọ́. Àṣà lè sọ pé Báyọ̀wá ni. Doctor, ẹ̀yin náà ṣàmọ̀ kí Báyọ̀wá tẹ́ ní pé kí n help kó easy kọkùnrin àtòbìnrin jọ máa gbélé kájọ máa sùn kájọ máa jí àmúdẹ ah, sọ fún yín o. àmọ́ ah. eh, pé kò yí sí i pé kó mára dúró ni nǹkan tá a rán ẹ lọ ṣẹ́ńbẹ̀ ẹ̀kọ́ ló ń ṣe ó ṣàní mission tó lọ fún tó fi wà ń bẹ̀ ẹni iṣẹ́ ta bẹ́ẹ̀ náà a dẹ̀ ti fún ẹ lówó èwo tí ni báyọ̀wá tó tó wọ́ múra náà lẹnu pé kí n try all possible best mi láti rí pé mo mo make gbẹgbẹ ẹ̀ báyọ̀ wá happy. so ọ̀nà tí wọ́n mọ̀ láti make báyọ̀ wá eh, wá happy ni pé kó lọ́mọ anyway it is well ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ẹ sọ fún elia pé tó bá terminate ẹni oyún ó léwu ó dẹ̀ lè là lọ so definitely eléyìí ó máa ní láti stay ni ó ti yẹ so bá ṣe máa wá yanjú àárín yẹn fìdámì ọlọ́run akọ mi mọ̀ ṣe so ti gbọ́ kò ní sí problem lágbára ọlọ́run ẹ kí ni kí n irú drink pẹ̀lú máa wọn báyọ̀ wà fún rẹ̀ nǹkan. Hmm, mo fẹ́lẹ̀ sílẹ̀ kí tó máa bọ̀ wọn sá. kí kò sí nǹkan kan fún. So she ṣe that, bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni ń ṣe. behave ó ń behave well. very well. it's okay èmi gan yọjú sí yín ṣe ti gbọ́ okay. tí ì take yìí easy. all right ẹ ṣe gan ni sá. báà kí báyọ̀ wá. all right sá. ṣe ti gbọ́. obìnrin iṣẹ́ mi làwọn kò lọ ṣe ń bẹ̀ o dẹ̀ wọ ọmọ lọ́mọ mọ́ra kí ẹ má lè mara dúró anyway ẹ a lè fi gbogbo ara blame ẹ náà àbí aróhun ṣòkòtà tó bá ń wo ìdúró báyọ̀wá kò sóbẹ̀ èyí tó máa rí tóun náà ní fẹ́ ṣe the same thing àfìgbà tó tó gbá bọ́ọ̀lù wọlé. mo torí rẹ o ẹlẹ́dàá mi mo dúpẹ́ o mo torí rẹ o ẹlẹ́dá mi mo dúpẹ́ o. congratulations. àdúpẹ́ olúwo ṣe olúwo ṣe olúwo ṣe finally kí ló ṣe é. Mariam bó kí ló dé tó ń jó tó tó wá ń kọrin mo sọ fún ẹ pé mo lóyún ó dé dùn mọ́ mi nínú ẹ ó dé wá ń fi mí kọrin. inú mi dùn ní ìdùnnú ṣubú láyọ̀ mi ni ó wá ní kí n má jó kí n má yọ̀ ọ̀rẹ́ mi ní oyún fún olówó olówó ọkùnrin alálùbáríkà tó mọ ìkẹ́ obìnrin ṣe ó wá ní kí mi má dùn inú mi dùn tó ládùúrà mi gbà lórí ẹ. Miriam ṣó mọ pọ́rọ̀ yìí máa padà kàn ẹ́ ṣórí ẹni tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ìwọ náà ṣàmọ̀ pé ó ní memory loss by the time to bá regain memory ẹ̀ tó realize pé mo ti lóyún mi ìdẹ̀ kí n ṣọmọ lára ó máa dẹrù mi síta. iná ni iná kò ọ̀pù nálẹ̀ ó máa dẹrù ẹ síta ibo náà ti ń ṣerú ẹ̀ o ò mọ century sẹ́ńtúrì táwa yìí hmm. ọkùnrin máa ń gbé ọmọ sórí báyìí bíi wallpaper ni tínú wọn máa ń dùn pé ah àwọn bímọ wọn máa ń fọmọ yangàn kiri kò jọ ayé ìgbà kan ayé àwọn bàbá ńlá bàbá wa tọ́ma ní wọn ò lè gbọ́mọ ṣeré wọn ò lè bọ́ kí ni kò ṣẹlẹ̀ mọ́ sí i wo for the fact kó mọ̀ pé ọmọ òun wà ní inú ẹ̀ babe ó máa tọ́jú ẹ̀ ó máa tún ṣèké ẹ̀ ju bó ṣe ń ṣe yìí gan lọ tí ò gbàgbé kó lè ṣẹlẹ̀ tó bá dẹ̀ jẹ́ the other way round náà ni tó bá ṣẹlẹ̀ ẹ eh, ah, bóyá kó kúkú má wulẹ̀ rí gé mẹ́mórì ẹ̀ rárá rárá kó dúró síbi kí mẹ́mórì dúró síbi tó wà kọ́ rẹ̀ mi ṣe aṣọ àti pé ikọ́ tó ṣàmà ti favour ẹ̀ tó bá jẹ́ pé tó bá rí ike mẹ́mórì o kò ní favour ẹ̀ o kí iyì kó parẹ́ títí láéláé. àmì tó bá jẹ́ yẹn náà ni àmì náà ni màá ṣe abẹ́. kú rírì ọ̀rẹ́ mi. ah congrats. ọ̀rẹ́ mi ó ń lọ́ṣọ́ lọ́wọ́ ni jẹ́ kí wọ́n bá ẹ lọ. ẹ eh! má ṣe yọ mí. Ah, ah. kí ló dé. tí bá rí wèmí bí mo ṣe wà máa pọ̀n ẹ́ dèdè mọ́tò rẹ̀. Ah. má wọrí o má bá mi ṣe anything kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu ọ̀rẹ́ mi bomiria má jẹ́ ìgbàgbé náà iṣẹ́ mi leléyìí náà. wá wọrí tí ẹ nìṣọ́nulẹ̀ nìṣọ́nulẹ̀ wọlé wọlé wọlé jẹ́ bábí ẹ̀gbẹ́. oúnjẹ tó tọ́ sí ẹ màmá gbé fájá oúnjẹ tó tọ́ sí ẹ màmá gbé fájá jẹ oúnjẹ tó tọ́ sí ẹ o màmá gbé fájá oúnjẹ tó tọ́ sí ẹ o màmá gbé fájá jẹ lọ́jọ́ jẹ́sí àwọn ọmọ kékeré wọn ìwà ìbàjẹ́ mo ní lọ́jọ́jọ́ sí àwọn àgbàlagbà wọn ìwà ìbàjẹ́ o ẹ má bà ẹ jẹ́. Lára ọmọ Lára what is wrong with you? No, something is wrong with you. What is wrong with you? What is wrong? What is going on? I'm Ọmọlára, no, talk to me. Kini problem eh? Kí ló hmm. I don't want you like this. Please talk to me. Talk to me. Ó ṣe mọ̀ pé mo lọ sọ́dọ̀ dọ́kítọ̀ lánàá. Okay. So, dọ́kítọ̀ ṣàjọwà ó jẹ́ kó yé Can you please repeat that? Àti lọ sọ́dọ̀ doctor. Doctor sọ wípé kí ni? Doctor sọ wípé o ti lóyún. Doctor sọ wípé o ti lóyún. Doctor sọ wípé o ti lóyún. No! So I'll, I, I'll become a father soon. Wow! ṣe ìnà pèlè kí ló ṣe é. Ah! Ah! kí ló ṣe òní bá mi sọ̀rọ̀. kí ló ṣe ah! bá mi sọ̀rọ̀. yé orí mi o orí mi orí mi. uncle nǹkan tẹ̀ ń sọ yẹn ò lè possible now ah kò lè possible because she is not my wife ah kò dé lè jẹ́ ìyàwó mi no ah irọ́ o ah ìyàwó mi báwo. kò lè pọ́sibú ọkùn àmì àyíntẹ́ yorùbá nígbà lò lówó tálíkà lèèyàn ti máa kọ àmì ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ àtọ àìrò dá mi fẹ́. báyọ̀ ń lé ọkọ ṣé ká sọ pé ọmọdé ń ṣe ẹni àbí báwo àbí o fẹ́ fi ojú olóore o fẹ́ fi gùn kì ah. lóòótọ́ àmọ́ pé kì í ṣe ìyàwó ẹ̀ there is no doubt about that kì í ṣe ìyàwó ẹ ìwọ kọ́ ló máa ṣàlàyé yẹn fún wa but ọmọ yẹn ló dẹ́ padà sáyé òun lójó gé ní mẹ́mórì ẹ padà jẹ́jẹ́ ló dúró ẹ̀ ta lọ bá ìgbà tá a rí i pé ọmọ yẹn máa wúlò fún ẹ̀tẹ́ la fi ni mo fi fà wá now look here without that girl ó possible kó má gé ní mẹ́mórì ẹ padà mi ò ní kó fẹ́ o mi ò ní kó gbé sílé ẹ̀ but mo fẹ́ kó máa ṣe dáadáa sí i situation tó wà sí ipò ẹlẹ́gẹ̀ ni nítorí pé o ti lóyún fún ẹ ọmọ ẹ dẹ̀ ti wà níkùn ẹ ọkùn tó bá jẹrẹ ni ẹ jẹ́ ká stop ẹ ọmọ mo ní mi ò fẹ́ yàn ẹ tó sọ pé wọn mi ti wà nínú ẹ ah ṣé orí ẹ orí tiẹ ò gbé ni ṣe bó gbowó ṣèbí iṣẹ́ ló wá ṣe báwo ni ọ̀rọ̀ wá ṣiṣẹ́ ṣe wá di ọ̀rọ̀ yìí pé ó wá di pé ó wá lóyún àkílùkílù kí àmì náà nínú mi ò fẹ́ o àmì mi tẹ̀fẹ́ rárá. ìgbà tí wọ́n mọ̀ yìí pé kì í ṣe ìyàwó ẹ̀ yìí pé ò nífẹ̀ẹ́ báwo ló ṣe dórí ẹ̀. nígbà tí mo fẹ́ gorí ẹ̀ ṣó yẹ kóun accept ṣó yẹ kóun gbà fún mi ṣèbíṣẹ́ ló wá ṣe. ṣé tára tí ò bá le á gba nǹkan tó gbé wá. kí ló dé tóun náà gbàkàrà tèmi náà le sóhun nígbà tára mi ń le ṣé kò yẹ kóun náà yẹra ìwà máa ṣe sọ́mọbìnrin yẹn bó ṣe ń ṣe fún létu àìfẹ́ inú ọmọ yẹn wà ní fìfẹ́ wọn sí ẹ kò ní ṣe nǹkan tó máa má rẹ lé wòmí dáadáa ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ kò síbi tá a fẹ́ tì sí kó yá tètè mọ́ ipò ti di bàbá bọ́ńbọ́ yìí. ẹ wo uncle tòótọ́ mo accept pé ìyàwó mi ti kú o àmọ́ bí ìyàwó mi ṣe kú ìfẹ́ ẹ̀ wà lọ́kàn mi títí láéláé so mi wá lè fi ìyàwó mi sílẹ̀ si torí pé ó ti kú kí n wá lọ fẹ́ ìyàwó mi nítorí wípé ìfẹ́ ò kì í kú ìfẹ́ ò kì í ṣá ìfẹ́ òde kì í tí títí ayérayé mm. ah, bí bó ṣe wà yìí ìfẹ́ ìwà lọ́kàn mi ti rárá bí kò tẹ tí bá ti àfẹ́ nífẹ̀ẹ́ mi àná kò tẹ kò possible. ọmọ ti wà ń pọn ẹ àtẹmí àti ẹ mi ṣe máa rẹran sínú fún ẹ òun ni màá mú kàn bá and that's it o kò síbi tó fẹ́ lè ṣe o kò síbi tó fẹ́ tì ṣe o tó bá mọ̀ pé èmi ni wọ́n a máa gbọ́mọ tó wà pọ̀ yẹn ẹ tó bá ṣe é ṣe a máa wẹ̀ tí a máa ṣe wedding fún. ọ̀nkú. Ah, eh, eh, ó máa mú òrùka ó máa tì í bọ̀ lọ́wọ́ báyìí tá a máa ṣe lórúkọ bàbá àti tọmọ àti tẹ̀mí mímọ́ tá a máa sọ wípé ìwọ báyọ̀ o ó ti di ọkọ ẹni ọlá o àdẹ́pàtẹ́wọ́ fún yín. àìyí ah, ni mo fẹ́ mi ṣe yẹn mo máa ń pò mí ṣe yẹn ìyá wa ń pọ̀ mí sàn ìṣe sọ yẹn ti ń lórí bákan náà rẹ lórí dúkìá mò ń ṣiṣẹ́ lọ́wọ́ ṣáàrí èrò tó wà ń náà ti ń lọlé kò sẹ́ni tó yẹ bó ti ń ṣe mí kò sẹ́ni tó mọ̀ ọ̀rọ̀ ìfẹ́ o bí àdánwò ni òyìnbó afárá ló fi sáyé mi ìfẹ́ tí ó là bà wọ́n òun ló ní sí mi ìfẹ́ mi sí ẹ kò ló ń kà rárá ó dúró ṣinṣin títí dọjọ́ alẹ́. ẹyẹlé onílé jẹ kó bó nílé mu ẹyẹlé ó dìgbà ìṣòro kó wá yọrí. ìfẹ́ wa ti di wa ti di fẹ́lẹ́. ó di fẹ́lẹ́. kò sóhun ìyá kan tí ó yà wá. kò sẹ́ni lè gbà kó mú lọ́mú. kò jẹ́ kó bó nílé mú. kò sẹ́ni lè gbà kátà lọ́wọ́ kìtì. kó wá yọrí. ìfẹ́ wa ti di fẹ́lẹ́. ó Kò sóhun ìyá kan tí ó yà wá. Èmi mo máa mórí lọ́bẹ̀ tí mo fi wá lọ́wọ́. Ìwọ ló fọyà ọ̀sáyé mi tó lù bànújẹ́ ayé mi kúrò. Òwòrán ayé mi wá ó fọyọ̀ sí i jẹ́ ká jọ wà títí. òkùnkùn ṣú ó tàn mọ́lẹ̀ sí níbi tí ó sọnà o lànà sí. nígbà tí ìrètí pín ó ṣí mi níyẹn òní ká fẹ́ra wa dénúdénú àwa ò finú mẹ́rin bára wa lò. Ìfẹ́ wa wá láti inú afárá oyin. Ìfẹ́ wa ó kọjá òye wọn. Látòde ọ̀run láti kọ́ wá pọ̀. Ìfẹ́ lè yí o. Ẹyẹlé onílé jẹ kóbó nílé mu. Ìfẹ́ lè lè yí o. Ó dìgbà ìṣòro kó wá yìí o. ìfẹ́ wa ti di fẹ́ ẹlẹ́lẹ́. ó di fẹ́ lẹ́lẹ́. kò sóhun ya kan tí ó yà wá. tí ó yà wá o. ẹyẹlé ìbò nílé jẹ kó bó nílé mú. ẹni bó nílé jẹ kó bó nílé mú. ó ti gba ìṣòro. ó ti gba ìṣòro kó yẹ rí. ìfẹ́ ẹlẹ́. ìfẹ́ wa ti di fẹ́ ẹlẹ́lẹ́. oh oh oh. okay you don't see me now o ṣáà ti rí mi ẹ kí ló fẹ́ kí ló ń wá mi fún now. àánú ah, wọn ní yiniyini kẹ́ni lè ṣe mí mo mọ̀ help to ṣe fún mi lálẹ́jọ́ ẹ̀ mo ní láti wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ náà. mo fẹ́ gbọ́ o ti dúpẹ́ o ti ní thank you wọ́n ní ókè kí ló tún ń gẹ̀ wọ́n ní yínníyínní o fẹ́ kí mi kú ni àwọn fẹ́ jọyà kí mi kú ni stop ẹ̀ omi láìkẹ́ o láì kí n ṣe ìjẹ̀fun ẹ̀. èso rí ní ọ̀dọ̀ tiwa téèyàn bá ṣèyàn ní oore kékeré a máa ń kà láti lè kí ẹ̀ ìmú tètè so nǹkan tí mo ń try láti ṣe ni kò ṣe é pé bóyá. ó sanwó mi náà ah, mo gbowó ẹ lọ́wọ́ ẹ náà mo gbowó iṣẹ́ tí mo ṣe lọ́wọ́ rẹ san owó mi tó kí lóore. yàrá yà ilẹ̀ yàrá yà gbé fún un amẹ ya gbogbo olúwa flọ Ah, ah. ah. ah ya gbogbo àyàrá yà. lójú náà ìwọ gan òfin gbàgbé nǹkan lójú. ọmọ àti ẹrì eh, fine boy kí ló wá a ìṣọ́ àti kọ́ bẹ̀rẹ̀. báwo ló ṣe máa ń kó pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀. kóòpù bíi ti bá wo àwọn èèyàn mi àwọn ẹ̀jẹ̀ mi ló ń sọ kóòpù jẹ́ gbé àlọ́ ah, kọjá iye o ti eh, fẹ́ máa bẹ́ o. màmá màmá o whatever let's just cut mo wá láti ìnáwó láti jẹ́ kí èmi àti ẹ̀ka become more closer. bọ́ọ̀lù ń bẹ̀ stop ṣe bẹ́ẹ̀ stop sọ bẹ́ẹ̀ ìsọkúsọ nìyẹn mẹ́ẹ̀ ló fẹ́ bá ẹ̀ lé èmi àti ẹbí ti báwo ká kó làbò láti bò síbò word and opposite ni wá náà ìwọ ọmọ òtẹ ní èmi ọmọ ògbóró ara ẹ balẹ̀ ara mi ò balẹ̀ you cold i hot kí ló fẹ́ fà yẹn kí ló fẹ́ bá yẹn dé má sọ bẹ́ẹ̀ mọ̀ má yẹ kí n gbọ́ bẹ́ẹ̀ lẹ́yìn stop ẹ o. try and try, try and understand. kákan jẹ́ eré kí lajá ń bẹ́ẹ̀ kù ṣù ẹ́ no dá mi lóhùn náà kí ló fẹ́ bá yẹn dé. So mọ̀ pé without you lálẹ́ ẹjọ́ yẹn nǹkan ọba ṣe mí so eh, mo dẹ̀ fẹ́ taste another life <laughs> ah, mo fẹ́ taste ẹ̀ náà. o ní dúró wò tán èmi ẹ ò gbé. má worry má worry I just want to be your friend that's all mo fẹ́ jẹ́ kára àwọn méjèèjì kájọ jẹ́ ọ̀rẹ́ àtọ̀rẹ́. <laughs> okay e go be now. Uh, oya dey waka meeting lo èmi tí ń padà uh, mo ti sin ẹ débi tẹ́rọ níbẹ̀ bóyá ìwà igan tí màá sin ẹ débi báyìí lásán á jàgbà lọ́wọ́ oya máa lọ náà. are we Are we now friends. mo ní kò pọ́lẹ̀ ń bẹ̀ now. But uh, at least a uh, hug. ah ṣo fẹ́ gbiná ni be fẹ́ dì mọ́ yàláyà. just a hug. ah kọjá ẹyẹ o ń bẹ́. o ti ups and downs. But I still like you. Ìfẹ́ mi sí ẹ kò ló ń kà rárá, ó dúró ṣinṣin títí dọjọ́ alẹ́. Lára ó kéré inú ayé náà. àtọ kérékè máa sọ bẹ́ẹ̀ yẹn mọ́ mi kiri àtọ. ìwọ ìwọ wo kí ló ń ṣe ẹ́ street mi. ìwọ sí bọ́lá ní ẹjọ́ máa tó ń dá padà bá mi bọ̀lọ̀. ọmọ ọ̀sẹ̀ ìwọ tó yẹ pé mo jóun sí ẹ lálẹ́ ẹjọ́ yẹn ò lè dá padà fún ah, mi. irọ́ irọ́ irọ́ irọ́ o. wọ́n ní màjàmásálà máa kíkanjú lójú ogun torí pé mo wà ní tẹ́rítírì ẹ̀ ló jẹ́ kí n ṣe kí ni ló jẹ́ kí n lé lò mọ tẹ́rítírì tèmi ni mo wà. bọ́lẹ̀ mẹ́jọ ìrọ́lọ́ mi máa ṣe bí ìkórè ẹwà gbàgbé gbàgbé ẹ̀ ṣùgbọ́n bá ti fa àrò mi ó yí èmi náà gbé ẹ dé ibẹ̀ bọ̀ lọ́wọ́ yìí ṣì dúró sílé ni ó kéré náà ó fúyẹ́ náà. ẹ ó lẹ́nu ó lẹ́nu má ah, wọ̀rí mo lọ mo lọ mo wá nítorí tiẹ̀ ni nítorí mo fẹ́ ru ẹ pa kó lè kó lè lo sọ́gọ̀ kó lè lo sẹ́jẹ̀. torí mi náà ló ṣe gbélé wa ọ̀dọ́ mọ̀ pé bọ́tà ò kì í ṣojú ọ̀bọ̀ ìwọ ò lè lélẹ̀ ilé on a normal day ó ń ṣí kíní kọjá ká mú nǹkan jọ kẹ́mi kan ju ẹ lójú àmọ́ ẹ pé ọmọ gbòòrò gan lẹni tó ń bẹ sọ̀rọ̀. ìwọ ìṣòro ah, ah. ilé ẹ̀ yíyá ilé iṣẹ́ ìṣòro ọlọ́kọ̀ ni ó àpá gan-an àgbàlá leléyìí àgbàlá àtura wọn ká máa parọ́ ká máa jalè orí ẹ wà ń bẹ orí ẹ wà ń bẹ ìyàwó ẹ ìyàwó tó dáa ni ó mọlé tọ́jú àtàwọn ọmọ ẹ wọn balẹ jẹ rárá. kí ló ń sọ ìyàwó ọmọ wọn dàbí pé o ti ń rírì kúrè o àwọn ò rí nǹkan kan dáadáa at because mi ti níyàwó mi ti bímọ ah. i'm still very much single bachelor ni mi. oníranù ni ẹ nà áà onílé onímọ́tò o tún dúró dáadáa kí ló wá ń dúró dè o fẹ́ máa jẹ iṣẹ́ àwọn ọmọ ẹ lọ òun ni ò jẹ́ kó fẹ́ àwò. àsìkò ní gbogbo nǹkan lásìkò ẹ̀ bá tó a máa ṣe é wo jẹ́ ká jẹ́ jẹ́ ká jayé lọ jẹ́ ká jayé lọ kó o mọ̀ pé ọkùnrin là dá yá yá yá jàre yẹ o má lọ ṣe ju ẹ lọ lógo de ju pàṣẹ ọṣẹ tọ alẹ ò lè ṣe bàbá yìí ò tiẹ̀ lé eh? bàbá yìí ò tiẹ̀ lé. mi ìbẹ̀jẹ̀ kó pọ̀ jù ni náà ìwọ náà kọ̀ ra díẹ̀ it's okay ah, ó ti tó náà. o mọ mélòó ilé ìtìlẹ̀ ti fi mú lẹ́yìn lásán. ló fi ń ṣèyàn bọ́ọ̀lù ẹ̀ ń bẹ̀ jọ òun ilé tó rẹ̀ ó yà ṣe ẹ̀ tí mo fi wá rọwọ́ ìwọ ló fọyọ̀ sáyé mi tó nu bànújẹ́ ayé mi kúrò òwònú ayé mi wá ó fọyọ̀ sí jẹ́ ká jọ wà títí òkùnkùn ṣú ó tàn mọ́lẹ̀ sí níbi tí ó sọnà ó lànà sí nígbà tí ìrètí pín ó ṣí mi níyẹn. Ah. ọjà jẹ mi níṣà báwo mo ṣe ṣe. bọ̀bọ̀. ìfẹ́ wa ó kọjá òye o látòdì ọ̀run láti kọ́ wa pọ̀ ìfẹ́ rẹ̀ ó bọ̀bọ̀. mo ti jí mo mọ̀ pé mo ti sùn yéé torí ẹ̀ ló jẹ́ kí n kí ní ìhòmí kí n mú o. mo gbé mo sọ fún ẹ mo lóò fúyẹ́ gbé ẹ wò sórí scale mọ ibo ìfúyẹ́ tó dẹ̀ sọ pé ó wúwo sọ́jọ́ wàá jẹ́ báyìí. èmi náà sọ pé kí nǹkan ṣàpẹẹrẹ rí ni ìmúre o. orí nǹkan tí mo dúró rẹ̀ kò tí ì yé mi tó gbà tó tó gbà wọlé sí mi lára wọn á sè. o èmi ti fẹ́ máa lọ. ok ó ti fẹ́ máa lọlé all right. no no no no no no no o lè lọ o possible because this is uh, to one. bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ gba ó lé mi ò lè rìn ibo ni mi lè rìn sí ta ló fẹ́ bí mi ta ló fẹ́ dá mi dúró ta ló fẹ́ bí mi ibi tí mo ń lọ ibi tí mo ti ń bọ̀ kò tèmi ò lè rìn. mo mọ̀ pé kò síbi tó lè rìn sí bọ́ sórí ní estate wa once it's twelve o'clock or anybody ò lè jáde anybody ò lè lọ torí èmi ò ṣe kí ló ń kíyàn nílé ẹ́stéètò èmi ò kí lọ síbi tí géètì wà o ló fẹ́ fà gbogbo yẹn wọ́n lè máa gbérin sọ́nà tolúwa nílé àtẹ̀kùn ẹ̀ èmi ah, ò rí sí gbogbo eléyìí o. Ah, you know what owó uh, wàá lọ sùn nínú ilé ṣé wàá ṣá. yàrá mélòó ló ní. ẹyọ kan ni. ẹ fi ń bá sùn ibi ni wàá fẹ́ sùn sí. Ah, èmi ti sùn síbí already now. I'll be fine here. I'll be okay. so sí bíbá. Yes. What tí ò mọ̀ ẹ́ lára torí mo wà. Má bọ̀jọ yá kájọ lọ sunú yàrá. Ah, ah. Má no no no no no no Ma worry, ma worry, ma worry, ma lọ sínú. Kí ló ń ṣe ẹ́ lábẹ́ tẹ̀ tèmi ṣo mo bá yẹn ń sùn sórí ara wa àtọkùnrin àtòbí ó máa mélòó tá à ń sùn sínú yàrá. Ẹ kí ló fẹ́ ṣe mi? Ṣé ìwọ ìfẹ́ à? Ah, o fẹ́ kì mí mọ́lẹ̀ ni? Mi ní bẹ́gò lórí ìyá má bọ̀ jọ jẹ́ ká lọ sùn. gbogbo ọ̀rọ̀ tiẹ̀ ṣe máa ń hash báyìí. yà wọlé lọ sùn. ọ̀dà jẹ mí ẹ̀. ilé ìtú ẹ̀ káàbọ̀ kí á tó. òwònú ayé mi wá ó fọyọ̀ sí i jẹ́ ká jọ wà títí òkùnkùn ṣú ó tàn mọ́lẹ̀ sí níbi tí ó sọnà ó lànà sí nígbà tí ìrètí pín ó ṣí mi níyẹn kò ní ká fẹ́ra wa dénúdénú àwa ò finú méjì bára wa lò ìfẹ́ wa wá láti tinú àǹfààrà òyì. ìfẹ́ wa ó kọjá òye wọn. látòde ọ̀run láti. bọ̀bọ̀ ò sùn náà. eré tí wọn lọ sùn. má parọ́ fọ fún mi. Ah, ah. <laughs> eré tí wọn lọ sọ pé mo fọ fún ẹ. Jezus, wiadomo chłopca. Siła na Hawkmin. Mam mocne dzieci. Stop looking at me. Stop it now, jasny. Ìfẹ́ wa ti di fẹ́. Ìfẹ́ wa ti di fẹ́. Ó di ìfẹ́ lẹ́rẹ́. Kò sóhun yàgò tí ó yà wá kò sẹ́ni lè gbà kókó lọ́mú kókó nílé mú kò sẹ́ni lè gbà kàtà lọ́wọ́ kìtì kó wá yọrí. ìfẹ́ wa ti di fẹ́ lẹ́lẹ́ kò sóòyà kan tí ó yà wá. Ah, ọ̀rẹ́ mi ò ti sú mi o. Eh, I'm just fed up. Ah ọ̀rọ̀ yìí gan ti ń rí bákan lára mi kí má parọ́ ṣé o fi pe bọ̀bọ̀ báyọ̀ wá yìí àti ìyàwó ẹ̀ yẹn bóyá wọ́n ti múlẹ̀. èmi náà ti wò bí àwọn mọ̀lẹ̀ because ah, bí bọ̀bọ̀ yẹn ṣe ń ṣe gan wọ́n wà very very suspicious torí látìgbà tó ti gé ni mẹ́rin rẹ̀ báyìí kò tiẹ̀ fún mi látẹ̀ǹṣọ́ mọ́ ó kàn pa mí ti sínú ilé ah, ó ti sún èmi o. he will come around. bẹ́ẹ̀ ni kò ní choice ṣé mo jẹ́ ká fún ní time ìwọ ní kí n bẹ pé kò jù kó wá patient pẹ̀lú ẹ̀ for now sórí nǹkan tó ń ṣe yẹn ó sì ṣàjòjì lára ẹni tó bá yóò máa realize pé oore ló ṣe fún tó ṣe bí fún ni oore ló ṣe fún náà ó ò ṣe ká fún tó bá pé o come into his life ní period yẹn ó ṣeé ṣe kó ti run mad do you understand so favour ńlá òun ló ṣe fún mo sọ pé as time goes on tó bá realize ẹ ó máa wá rí reason láti pamper ẹ padà then for the fact pé o tiẹ̀ tún gbé ọmọ you are carrying his child kò ní choice ó máa come back around ìwọ ṣáà ni kò jọ ní sùúrù fún má sọ pé ẹ o ò fẹ́ kó kúrò bẹ́ẹ̀ kò ní sùúrù fún for now. o easy kọkùnrin kan máa ignore èèyàn nínú ilé náà. ìwọ náà ṣàmọ situation ṣé bí mo kò ṣe pé ó mọ̀ mọ̀ ó mọ̀ situation ẹ̀ ìwọ ni kò ní sùúrù jù ṣùgbọ́n ọ̀rẹ́ mi àti pé ṣo ti pe dókítà kí ló sọ. mo ti pe dókítà bí dókítà ṣe ń sọ nìwọ náà ṣe ń sọ yìí wọ́n ṣàní pé kí n ní sùúrù pé ẹ ó ṣì máa ó máa behave náà máa ó kí ló pọ̀. ṣòdí pé kọ̀ọ̀kan náà lèmi àti dókítà sọ mo máa ní sùúrù náà ṣó ti yẹ. mo dẹ̀ sọ fún ẹ o mo sọ fún ẹ mo lóró yìí máa lẹ́yìn ẹ oore tó ti délẹ̀ yìí o. sórí ibi tó sún mi dé gan èmi tí ń wò bóyá kí n bẹ̀rẹ̀ ibi iṣẹ́ padà. ṣọ́ọ̀pù ti bo. ibi báyìí ni tí má dé láàárọ̀ kí n padà sílé lálẹ́. ọlọ́run ní jẹ́ kó rá padà sẹ́yìn níbo èmi àwájú owó lè lajú mi lẹ̀ o ti má rì bó ṣe wà yìí ó ti fi ọkọ irú ọkọ ẹ ló máa gbó sí tó bá tiẹ̀ máa padà sí ṣọ́ọ̀bù kan lọ́la ń sì títí ẹni lẹ́nu kó jábì plaza mẹ́ta pọ̀ fún ẹ níbo wá wá bí ní sùúrù ọ̀rẹ́ mi gbogbo àdá ọlọ́run I have a feeling that everything will be fine. Miriam Poezi ẹ̀wù ti sún mi mo kọ́kùnrin tó ti ń pampa èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti ń kẹ́mi lójú kẹ́mi nímú tó pọ̀ dídí pa mí tì. it is well ṣọgbọ́n pẹ̀lẹ́ ṣoṣọ́ wà òkè ìwà òkè òpẹ ládùúrò nǹkan tí mo fẹ́ bá mi fẹ́ wá. má wá ẹ má well. ó ṣe ọ̀rẹ́ mi. kàràrà ó dúró ṣinṣin títí dọjọ́ alẹ́ ẹyẹlé ìbò nílé jẹ kóbó nílé. Ah! ẹyẹlé kò dìgbà ìṣòro kó wá yọrí ah! wa ti di fún oh. mi. ìfẹ́ wa ti di oh. fẹ́lẹ́. <laughs> Oh. kò sóyà kan tí ó yà wá. kò sẹ́ni lè gbà kan mọ́ lọ́wọ́. kí ló wọ nínú. kí ló ṣe ẹ́ nínú sẹ́ẹ̀. Mm. inú rẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ eh. ah, inú kẹ ok you know what jẹ́ jẹ́ kí n máa gbé e lọ sọ́sìpítù inú. jẹ́ kí n bẹ̀rẹ̀ lọ sí ọ̀sán. Mm. Ah. kí ló dé. Ah. pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Oh. ó yá dìde dìde dìde. Ah. dìde. dìde. wà á try yín náà. yóò fa mi mẹ́. ok pẹ̀lẹ́pẹ̀lẹ́. ó yá ó yá try try. ó yá try try pẹ̀lẹ́. madam ti bọ̀ ti bọ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ má wọrí pẹ̀lẹ́ pẹ̀lẹ́ tá a bá ti dé hospital everything oh. pẹ̀lẹ́ èèyàn èèyàn èèyàn pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Pẹ̀lẹ́. Máa wọrí. Màsáré pẹ̀lú hospital nìsín. Mm. Pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. sọ̀rọ̀ tí mo rí kò jẹ́ kí inú mi dùn. kí ló dé kí ló ṣẹlẹ̀. yes àfẹ́sọ́nà ẹ̀ mm-hmm. yes ó ní kidney problem. kidney problem. Yeah. Ah. and the damage to that kidney is eighty percent. so. Mm. I don't know. mi ò mọ nǹkan tẹ̀ ń wò tẹ fi jẹ́ kí ó damage tó stage yẹn kẹ tó máa gbé bọ́n bí. wo kò give any sign re first time tó máa complain ní pé ẹnu ràn òun náà ni mo ní kó máa bọ̀ lọ́sípítù yìí kò sọ fún mi pò tiẹ̀ ní any kidney problem at all ah, ìyẹn ti lọ fún àwọn uncle. Ah. Eh, kí ni a ti máa ṣe àti ṣe díẹ̀ kí ìṣẹ̀ wà ọ̀ ní púrọ́fọ̀n. Wow, were terrible. Oh. It's a serious case. Okay, kí ni kí la fẹ́ ṣe sí báyìí ọ̀nkú kí la máa ṣe sí? Àtúnṣe sì wà. Okay, that's good. Torí pé ẹyọ kan ni ló rí Okay. So the only thing ni ká do now, Oh. Okay. Àbá ti do dónà, wọ́n á dẹ̀ pe àwọn specialist wọn wá ọpẹtẹ wọn fix it up. oh that's good. wọn ti so ojú náà nìkan come. Uh, kàn máa jẹ owó ni ó máa ó máa ní ìdówó láti sọ fẹ́ni tó fẹ́ donate uh, ẹni tó bá lè donate kí She eh, became kéèyàn funny. fún ní kídìní ni kó ti wà òkè eh, no problem I'll do that Ellie, you're calling nínú tọ̀dọ̀ tèmi kẹ fún náà i donate mine so nǹkan tẹ́ kàn máa ṣe ní ìsinmi pé máa pa àwọn specialist yẹn sọ kí wọ́n kàn mọ̀ràn láti mọ bá ṣe máa ṣe. Báyọ̀. Sá. Ṣé nǹkan ọ̀rọ̀ ló ẹ̀? Hmm? O fẹ́ donate kídìnrín ẹyọ kan fún àfẹ́sọ́nà tó o tí ì fẹ́ sílé. So tó bá donate ẹ̀ fún sóró bí wọ́n máa pé mọ́ ní èèyàn ni. Wọ́gán ò lè pé léèyàn mọ́. No, oh, don't do that. But uncle, mo mo like girl yìí gan. I really love her. Ìṣèlú ó yẹ kó bọ́ sínú kó lọ sí radio station kó kó máa lọ love her. lọ́ba. Eh? Ṣé o mọ̀ pé tí ọgbọ̀n ò bá gbádùn ọgbọ́n máa bẹ́sẹ̀ sọ̀rọ̀? Don't you know that? The only thing that I see, as I rightly said tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé. Eh, a máa wá dúnà ni a máa rí ó kàn lè take time díẹ̀ ni. ibi tí problem wà nìyẹn kò gbọ́dọ̀ take too much time now because nǹkan kò gbọ́dọ̀ ṣe fẹ́ mi ọmọlára nǹkan kò gbọ́dọ̀ ṣe o so. kò sẹ́ni tó ń gbàdúrà kí nǹkan ṣe nǹkan ò dẹ̀ ní ṣe lágbọ́rọ̀ lọ let's wait ẹ eh, kàn nígbàgbọ́ pé lágbọ́rọ̀ lọ a máa tètè rí i okay máa máa disturb owó rẹ ara ṣe ti gbọ́. Eh, ṣèbí ó wà ní ward àbí. yes ó wà ní ward but ò fẹ́ kó disturb ẹ because ó ń sùn. okay in fact gbogbo òru kò lè sùn ó kàn ó kàn trouble àwọn nọ́ọ̀sì ẹni ó kàn pariwo pariwo so tó bá fẹ́ rí máa ní sòrò ó fẹ́ kó jí for now tàbí kó dúró sí reception kí n fi táwọn patients tó kú lọ́wọ́. ok. ṣe ti bọ́. àbí ọmọdé ìkọ́ ló sọ pé ẹjọ́ fẹ́ ṣe wedding. yes ou náà ni. Ehm, anyway anyway. uncle kí ló dé ń sọ̀rọ̀ bí ikú bí ikú báyìí because bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ẹ̀ ń ṣe bí pé survive nǹkan tó ń ṣẹlẹ̀ sí i. Ehm, sorry mi ò sọ̀rọ̀ ikú máa kú mo ti sọ solution fún ẹ a máa wá dónà ni and that is it. ẹ wò ọ̀nkù ẹ ẹ try láti wá dónà o ẹ try láti wá dónà nǹkan kò gbọdọ̀ ṣe o ẹ mọ̀ pé tí nǹkan bá ti ṣe ó ṣe mí nìyẹn o. ọlọ́run ló máa ṣe. ẹ jù ọ. ọlọ́run ló máa ṣe. ọ̀rọ̀ ọlọ́run lọ́wọ́. ọ̀rọ̀ kò sẹ́ni tó yẹ bó ti ń ṣe mí kò sẹ́ni tó mọ̀ ọ̀rọ̀ ìfẹ́ o bí àdánwò ní òyìnbó afárá ló fi sáyé mu ìfẹ́ tí ó lábà wọ́n òun ló ní sí mi ìfẹ́ mi sí ẹ kò ló ń kà rárá ó dúró ṣinṣin títí dọjọ́ alẹ́. jẹ kóbó nílé mú ẹyẹlé ó dìgbà ìṣòro kó wá yọrí. ìfẹ́ wa ti di fẹ́ o. ìfẹ́ wa ti di fẹ́. ó di ìfẹ́. mo mọ̀ wípé ìfẹ́ òtítọ́ ló ní sí Báyọ̀wá àmọ́ mo fẹ́ kó jẹ́ kí Báyọ̀wá mọ̀ wípé ó ti di òkú ó ti kú ó ti papòdà ó ò dẹ̀ lè mọ́ ọmọlára. I want you to understand pé mo nífẹ̀ẹ́ Báyọ̀wá bí wo náà ṣe nífẹ̀ẹ́ Báyọ̀wá ìfẹ́ òtítọ́ ni mo ní sí Báyọ̀wá mo kàn fẹ́ kó jẹ́ kí Báyọ̀wá kó ráyè ṣe tèmi and I'm promising you pé máa bá ìtọ́jú Báyọ̀wá máa tọ́jú Báyọ̀wá débi wípé inú ẹ̀ máa dùn lájúlé ọ̀rọ̀ níbi tó wà please ọmọlára Joe, I am not happy. I am not happy. I am not myself. Please, Omolara, I am begging you. Jẹ́ kí Báyọ̀wá jẹ́ kó ráyè tètè mi. Jẹ́ kó tiẹ̀ mọ̀ wípé o ò lè padà wá mọ́ kò sí nǹkan tó tí Báyọ̀wá lè ṣe tó fi lè padà wá sínú láìfù ẹ̀. Please, Omolara. Hmm, please. Níbi tí ó ìfẹ́ ayomi, ayọ̀ mi ẹni bí ọkàn mi báwo ni ṣé dáadáa ló wà ọkàn mi ń ṣàfẹ́rí ẹ̀. ọmọlára ọmọlára tèmi nìkan ọkàn tèmi náà ń ṣàfẹ́rí ẹ̀ fèmí nìkan sílẹ̀ látijọ́ ẹ̀ mo dá wà báwo ni mi ṣe ní miss ẹ I missed you. ìfẹ́ mi. ayọ̀ mi. jọ̀ọ́ mo wá síbí láti wá tọrọ nǹkan kan lọ́wọ́ ẹ̀ ni inú mi dẹ̀ máa dùn tó bá lè ṣe fún mi ah. máa lè sinmi. Lára tó bá jẹ́ pé kò lè sinmi ló fi ní kí n ṣe anything fún ẹ màá ṣe é kí ló tí mi ní ṣe é so anything tó bá fẹ́ jẹ́ kí n ṣe máa ṣe fún ẹ. ìfẹ́ mi jọ̀wọ́ mo fẹ́ kó gbàgbé nípa mi pátápátá mo fẹ́ kó yọ mí kúrò nínú ọkàn rẹ mo fẹ́ kó máa bá ìrìn àjò ayé ẹ lọ láìsí mi nínú. báwo ló dẹ̀ ṣe expect pé ẹ máa possible kí n gbàgbé nípa ìfẹ́ mi kí n gbàgbé nípa ayé mi kí n gbàgbé nípa ayọ̀ mi àà mo mọ̀ pé kò lè ṣe ṣe kò possible. ìfẹ́ mi ó ṣe é ṣe nítòótọ́ mo mọ̀ pé kò ní rọrùn ṣùgbọ́n ó ṣe é ṣe mo dẹ̀ fẹ́ kó ṣe fún mi. ìfẹ́ ni mo ti sọdá odò afárá sì ti já a kàn lè máa ṣèrántí ẹni tó ti kú ṣùgbọ́n kò rí kò sùn sí fẹ́ni tó ti lọ. ìfẹ́ kórè kò sùn kò sí fẹ́ni tó ti lọ. kò lè máa ṣèrántí ẹni àná àmọ́ ìfẹ́ kòríkó sùn sí fẹ́ni tó ti lọ ọmọlára I missed you I missed you I really really missed you. onílé jẹ kó bónílé mu. kò sẹ́ni lè gbà kátà lọ́wọ́ kìtì. kó wáyé. ti di fẹ́lẹ́lẹ́ kò sóyà kan tí ó yà wá. èmi mo máa mórí lọ́bẹ̀ tí mo fi wá rọwọ́ ìwọ ló ọ̀sáyé mi tolùbànújẹ́ ayé mi kúrò òwònú ayé mi wá ó fọyọ sí i jẹ́ ká jọ wà títí òkùnkùn ṣú ó tàn mọ́lẹ̀ sí níbi tí ó sọnà ó lànà sí. Si nígbà tí ìrètí pín òṣì mi níye òní ká fẹ́ra wa dẹnudẹnu àwa ò finú méjì bára wa lò ìfẹ́ wa wá láti inú àǹfààrà oyin ìfẹ́ wa ó kọjá òye wọn látòde ọ̀run láti kọ́ wá pọ̀ ìfẹ́ lè yí o. ẹyẹlé ìbónilé jẹ kó bónilé mu. ìfẹ́ lè lè yí o. kó dìgbà ìṣòro kó wá yọrí. ìfẹ́ lè o. ìfẹ́ wa ti dìfẹ́ ẹlẹ́lẹ́. ó dìfẹ́ lẹ́lẹ́. kò sóhun ya kan tí ó yà wá. tí ó yà wá o. ẹyẹlé ìbónilé jẹ kó bónílé mu. ẹni bónílé jẹ kó bónílé mu. kó dìgbà ìṣòro kó dìgbà ìṣòro kó yẹ rí. abẹ ìṣòro gbogbo nǹkan tó ń tì mí sí i bó ṣe tì mí ní last weekend nìyẹn tí mo play tó wò mí wọgbó. ẹ̀gbọ́n kò sí ọkàn ọmọkàn tí mo sọ ti yé yìí tàbá fi rówó nìkan tí mo sọ ti yé ẹ̀gbọ́n mo sọ ti ẹ rí Liverpool Man City hmm. mọ̀tàmáṣe àmàgbọ́n draw ni káwọn méjì yọ score. irọ́ Liverpool ó máa nọ́ Man City. ẹ̀gbọ́n ní sùnbí tìmù làwọn méjì àwọn méjì wọ́n jọ wà ní fọ́ọ̀mù ni ó ti tó ẹ̀ka gbọ́n jù. ọ̀dẹ̀ rí yẹn sọ. ìyẹn wá òkè bẹ́ẹ̀ ó ti ṣé wàá rí Arsenal bọ́nà àwọn ti ìlú kíkà fún wọn ní báyìí four point five wá four point five àbíkẹ́lẹ̀ lò. ó pọ̀ ó pọ̀ ó dà bẹ́ẹ̀ ó dà pọ̀ lọ́tọ̀ ẹ̀ kí láà lè ṣe. ó pọ̀ sí ó. ẹ ẹ ó dà yà sọ́wọ́n dà sí ẹ̀ka ẹ̀ka Arsenal wọn. gbọ́dọ̀ àwọn ti wù dá ẹ̀ka Arsenal wọn kò sí yẹn kọ. ok o ti yín bẹ. ẹ kà bọ́ sílá lìgà ah ẹni baka baka Madrid ẹ bọ́ kí big team làwọn méjì yẹn èmi rò pé bí a kà fún ọ ní káwọn méjì náà kà fún ọ straight draw àbí kí bákà nọ Madrid kí bákà ló wà ní àbí kí èrò ẹ̀ nù ṣe ká gbé bẹ́ẹ̀. bákà Madrid ok olùyẹn lọ́bẹ̀ ṣe àwọn tó kù yìí àpẹẹrẹ fún ọ ní bí a bí draw àbí one x ó ti yín ó ti yín kọ̀ wá lè gbé bí a bí mẹ́rin sí kẹ̀rẹ́ fún bí a bí one bc ọdún ọdún ẹ lọ fà á lọ fà á ó tẹ̀lé tí mo fẹ́ sọ. Hmm? travel ni. mi ò travel. o ní kó wá sọ fún mi àbí. travel ibi tí mò ń bọ̀ náà nìyí. ló di ẹrù wa kí ló le kí ló ń ṣẹlẹ̀ abe ìwọ lè máa lọ́ńtì ẹ̀. àṣà á sọ̀rọ̀ níta. Ah, kíkẹ́. Kilo eh? kilo kí ló ń ṣẹlẹ̀ gangan kò yé mi. wọ́n ní mi ò travel ilé tí mò ń bọ̀ ni ah, ah. ilé ẹ̀ ni mò ń bọ̀. ò ń bọ̀ mi báyìí wá eh. kẹ́rù wá ṣé ó yẹ kó kẹ́rù wá bí báyìí. ok o fẹ́ mọ̀ nǹkan tó dé eh. o fẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. sọ̀rọ̀. mo yọ̀ fún ẹ mo ti lóyún. o lóyún. Hmm. congratulations. <laughs> èmi ló mọ̀ pé inú ẹ̀ máa dùn. Ah. o lóyún. Eh táwa ni lucky man yẹn tó lóyún fún un. èwo ni béèrè wọ́n ló ní oyún náà. mo rò pé ó ti ya wèrè sórí kíkẹ́ èmi ò láìkì irú àwọn prank báyìí tó bá jẹ́ pé òun prank mi ni stop ẹ̀ mi láìkì ẹ̀ o stop ẹ̀ o máma bá mi ṣe àwọn prank wèrè irú prank wèrè wo nìyẹn báwo ni mo ṣe máa súnmọ́ ẹ lẹ́ẹ̀kan tó dẹ̀ máa wá lò lóyún just once. <laughs> sórí ẹ̀kan yẹn kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ṣèyí mo sọ fẹ́ pé kó lo rọ́bà dáàbòbò ó ní rárá o ò fẹ́ o flex to flex ló máa ń dùn ẹ ìyẹn ló fẹ́ ìyẹn ò lè sùn. má jí ìyẹn torí pé ká lè enjoy ara wa ni flex to flex ká lè enjoy na eh, just one at least kó o tiẹ̀ kó o tiẹ̀ kí wọ́n náà tiẹ̀ gbọ́pọ́lọ́ ẹ̀ kalẹ̀ mo ṣe lẹ́ẹ̀kan o tiẹ̀ wá ló doyún. wọ́n mo ti lóyún jẹ́ kí n wọlé jà. wàá ṣe nǹkan máa ṣe ẹ̀ṣà ṣé o yá wèrè ni. ṣé mo pé ipò ẹlẹgẹ́ ni mo wà. ipò ẹlẹgẹ́ ló wà ó mọ̀ pé òkànlé ti mi jó tẹ́lẹ̀ àwọn. wà á kíkẹ́ ṣó ń ṣeré ni nà tó bá ṣeré stop ẹ̀ ó ṣe máa lóyún. mi ì ṣe lè lóyún. ó ṣe lè lóyún. ó mi ì ṣe lè lóyún. ṣé o máa tún sí kúkú ni. àṣọ àṣọ what. aláyé kúrò lọ́nà. máa yẹ fọ́ ní bàjẹ́. <laughs> yá <laughs> ọ̀rẹ́ ni wáyé tó gba ojú ẹ̀ṣà. nígbà ni wọ́n pẹ́ lẹ́rìí bẹ́ẹ̀. Ah, ah no ṣé ṣé ó yẹ káwọn tí mo bára wọn jà náà. àṣebí hmm. ah, fíìmù ni àwọn. Hmm. Hmm. fíìmù tó ní kó ṣe ni wọ́n ṣe. òkè tèmi náà bá wa ṣe fíìmù fún yín kọ́. Eh, fíìmù ò ní. o bí lè pe mo lè ṣe fíìmù fún ẹ. ṣé wọ́n ti di actor lọ́sàn-án gangan àbí. màá ṣe fíìmù fún ẹ ní ìsìn tí wọ́n gan máa rẹ́rìn. oh believe me. ó yà ó why not so yà. Yeah. all let me do it for you. Yeah, sit down. Okay. Sit down close your eyes. irọ́ o mi understand Move it down ń ṣe kò síbi tó ti sọ pé close your eyes. close your eyes. Move it mo fẹ́ ṣe àti inú ojú àlá ni mo ti fẹ́ bẹ̀rẹ̀. so to bá ti wá dijú ẹ̀ báyìí wà á kọ́ máa rí mi nínú àlá yìí ni. okay. ẹ̀yà close your eyes. àti ibi tó ti ń bẹ̀rẹ̀ nìyẹn. okay. <laughs> do not open the eye do not open that eye. Do not do ojoro. Oúnjẹ náà ló máa fi ń ṣe surprise sókèdè. Okay. Open your eyes. Are you for real? <sighs> Nela. Yes. Please, my soul my heart, my everything, and the mother of my unborn children. Yes. Marry me. Yes. Yes. Oh, you marry me. Yes. yes. Mm-hmm today, today is my Bọ́sùn. Wà kí ló ṣẹlẹ̀ látàárọ̀? Time ti lọ náà. Ẹ kí ló ṣe time? Ẹ ṣé mi ò ní jẹun ni? Ẹ lọ jẹun, ṣé mo ní o máa jẹun ni? Báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí? Ṣé wọ́n tó gbéyàn sílé o ti mọ̀ kó máa fún lóúnjẹ ni? Èmi ni màá fún ẹ lówó oúnjẹ èmi lèmi máa fún ẹ lówó oúnjẹ kíkẹ́ ṣé o mọ nǹkan tó ń ṣe ẹ ṣá. wá èmi kọ́ ni mo gbé ẹ sílé o ìwọ ló gbé ẹ sílé o. tó o bá tiẹ̀ wo kankan ṣé kò yẹ kó máa wo ọmọ ẹ tó wà níkùn mi ni. ó <laughs> fi mí lẹ̀ gẹ́ òyìn o mọ bó ṣe ń ṣe rárá. Ah, ah, ọ̀gbẹ́ni ṣé o ya wèrè. ṣé mi ò ya wèrè. kí ló ń ṣe ẹ. wá wá má perú èdè báyẹn sí mi mọ́ ọ láéláyé ẹ má tún perú èdè báyẹn sí mi mọ́ ọ ah, irú nọ́sẹ̀nsì wo nìyẹn. ẹ ṣe o gbádùn o gbádùn náà tó bá gbádùn ni ò ní sọ fún mi wípé kí n lọ jẹun lọ́wọ́ ara mi. aṣọ́bìnrin nìwọ ìṣá. ṣọ́kùnrin nìwọ. wọ́n sọ fún mi pé ṣé mi gbádùn ṣé mi ò já wèrè. Ah, kí ló ń ṣe ẹ ṣé wo mọ̀ pé tọ́yọ̀ ọkùnrin bá gbóbìnrin sílé ó máa ń fún lówó oúnjẹ ni. Ah, èmi ò gbọ́ yẹn rí o èmi ò mi ò tiẹ̀ mi ì ṣerú ẹ̀ rí láyé mi. o ti máa dé. ojú ojú jẹ́ kí n sọ tọ̀rọ̀ kan fún ẹ obìnrin ló máa ń fún èmi lówó oúnjẹ obìnrin ló máa ń fún mi lówó oúnjẹ. ṣé o ti rí pé òun náà mà mi ì nọ́mà. orí pórí ò ó dà pé torí mo ti dúró tí mò ń bẹ sọ̀rọ̀ ni ó dà pé nǹkan ń ṣe kíkẹ́. aláyé fún mi lọ́wọ́ oúnjẹ lọ́wọ́ ẹ̀jà rẹ̀ kí ló ṣe. kíkẹ́ mi ìfẹ́ wàhálà o kíkẹ́ mi ìfẹ́ wàhálà ìgbà yẹn ló máa yọ ògo ló máa yọ bẹ́ẹ̀ mi ìfẹ́ wàhálà o. bá pé o fẹ́ wàhálà. kíkẹ́ kò sówó lọ́wọ́ mi náà ó ṣàárí pé mo kọ ra láì láti five o'clock báyìí wọ́n ti jí wọ́n ti gbabiṣẹ́ lọ ìwọ tí ẹ wèrè ara ẹ ó máa wà nínú ilé látàárọ̀ tilẹ̀ fi máa ṣú ibi tó máa náà ni o tilẹ̀ fi máa ṣú kí ló ṣe. I work from home ni. iṣẹ́ wo ló ṣe jọ ṣe iṣẹ́ wo ló ṣe nílé. mi ò mọ̀ fún ẹ. o ní brain tó bá yá sísìn wá sọ pé ìwọ ìwọ bọ̀sùn bọ́là ìwọ bọ̀sùn bọ́là nǹkan tó sọ nígbà yẹn náà ni ìwọ bọ̀sùn bọ́là owó wà lọ́wọ́ mi màá tọ́jú ẹ̀ gbogbo ẹ̀ náà ni. ó ò dé ní ìkọ̀kan ẹ wo oṣù wèrè tó máa gbé sọ́hùn náà ni pápá wèrè tó fi ń kó wọn jẹ níta orí pò lọpọlọ wo ṣọ́ ara ẹ o ṣọ́ ara ẹ o kó fún mi lówó oúnjẹ o fún mi lówó oúnjẹ o tó fi jẹ́ kó máa já mi ní oúnjẹ ni alẹ́ fún mi lọ́wọ́ kí ló ṣe ṣó ti mad ni. ló gbá ló gbá mi ní ṣó mọ̀ pé ibi tó gbá yẹn ó léwu gan. kí ló ṣe. mi ìfẹ́ wà lẹ́ o. kí ló ṣe. kíkẹ́ mi ìfẹ́ wà lẹ́. fún mi lọ́wọ́ sẹ́ẹ̀. kíkẹ́ mi ìfẹ́ tẹ́lí sílẹ̀. jẹ́ máa lọ màá wá nǹkan ṣe sí i. ah o ètè wá nǹkan ṣe sí ni o tó bá fẹ́ wèrè o tó bá fẹ́ wèrè o ń gbà o tètè wá nǹkan ṣe sí o. màá wá nǹkan ṣe sí i máa eh, eh. lọ màá wá nǹkan ṣe sí i. jẹ́ kí n eh. máa mẹ́kì kọ́ màá gẹ̀ tó. rárá o mọ̀ yìí àní nígbà tó ń bẹ ibi àbí irú ohun ìjàwó lélẹ̀ kọ́kọ́ stand up jọ. Ah, ah. ṣebí níṣe ló fi ta fàlà. irú ohun òṣìwò ló ń sùn yìí èmi ò láìkẹ́ ẹ o mi ò láìkẹ́ ẹ o by this time kí n má ti jẹun àárọ̀ breakfast kí n má ti jẹ by this time kò o ah, dìde dìde dìde tó tún wo ìwà romantic ẹlòmíì tẹ̀ máa gbé breakfast fún obìnrin in bed tó ń ṣe bíi tiwọ́ so ó mean pé kí n lọ ṣe nǹkan tí dókítà sọ pé kí n ṣe. yes of course you, you just have to do it ṣọmọ nǹkan tó wà nídìí ẹ̀ ṣá ẹ ṣé wọn náà ti wá gbàgbé pé ìyàwó àfọsọ́nà tiẹ̀ ni mo jẹ́. ẹ mi ilé ìyàwó àfẹsẹ̀ta yẹn kó o lè bá a di ìyàwó àfẹsílẹ̀ ó ní mo ṣe ní ká gbẹrù gbèsè tàbí ọ̀rọ̀ rẹ ó fà mójútó. mo á bá ilé ayé ara mi dé báyìí tí ọlọ́run dẹ̀ jogún ìfọ̀kànbalẹ̀ fún mi mo dẹ̀ ti dànù mo rojú mo wá ń wá ìrújú kiri ẹni ọ̀la ọ̀hún dáadáa tó fi mí lọ́kàn kò forú ẹ̀mí mi rí kò fún mi problem rí àmọ́ ọ̀kánjúà ó le òun ló mú mi ti ọmọ náà dànù. <sighs> Ọlọ́run fi mí lọ́kàn balẹ̀ ìbálò ẹ̀ kan ó dẹ̀ sọdọyún mọ́ mi lọ́wọ́ wá tirẹ̀ mọ́ mi lọ́rùn kò fi mí lọ́kàn balẹ̀ ńgbà kọ̀ọ̀kan bí ó gbá mi lójú á gbá mi mú á gbá mi lọ́gọ kò mọ̀ pé bìkan lèèyàn ò ti ń sọ̀rọ̀ síyàn. Si káwọ́ ẹ ṣebí níṣe ló fi tàfàlà o. ìfẹ́ dùn lóòótọ́ kódà ó dùn jù yín lọ ẹni tó bá sọ wípé rọ ni mò ń pa ẹni kó kán lu alágbálúgbò omi ìfẹ́ kí òtútù ìfẹ́ mu ráńpẹ́ ìgbà náà ló máa mọ̀ wípé ẹni tí òjòjò ìfẹ́ ń ṣe kì í ṣọ̀lẹ love is beautiful. Love is wonderful and powerful. Ẹ má gbàgbé pé olùkọ́ àgbà ni aráyé ń pè mí. Á dẹ̀ tún máa pàdé nígbà mìíràn. Ó dàbọ̀. Ìfẹ́ wa ti di fẹ́. Ìfẹ́ wa ti di fẹ́. Ó di ìfẹ́ lẹ́lẹ́. Oh, kò sóhun ìyá kan tí ó yà wá sẹ́ni lè gbà kọ́mọ́lá mú kò sẹ́ni lè gbà kàtà lọ́wọ́ kìtì kó wá yọ rí. ìfẹ́ wa ti di ìfẹ́ lẹ́lẹ́ kò sóyà kan tí ó yà wá. èmi mo mọ mórí lọ́bẹ̀. mo fi wá rọwọ́ ìwọ ló fọyọ̀ sáyé mi tolùbánújẹ́ ayé mi kúrò òwòrán ayé mi wá ó fọyọ̀ sí jẹ́ ká jọ wà títí òkùnkùn ṣú ó tàn mọ́lẹ̀ sí i níbi tí ó sọnà ó lànà sí. nígbà tí ìrètí pín òṣì mi níyẹn òní ká fẹ́ra wa dénúdénú àwa ò finú méjì bára wa lò ìfẹ́ wa wá láti inú afárá oyin. kọjá òye wọn látòde ọ̀run láti kọ́ wá pọ̀ ìfẹ́ lè yí o. ẹyẹlé onílé jẹ kó bọ́ nílé